ẹwọ́ wàhálà tó pọ̀ yí àti ìdàmú tó pọ̀ ya ati ìdìtínà tó pọ̀ yí náà ìgbógbẹ́lẹ̀ onírònú kí yóò máa para rẹ̀ gbogbo ẹni tí bá ti ń sọ rú ọ̀rọ̀ báyìí ẹlọ́rin mọ̀ pé rú àwọn ẹni bẹ́ẹ̀ nǹkan kan ti sọnù lára wọn bí nǹkan ní bá ti wá sọnù lára èèyàn òun náà lèyìn òbí bí yóò kò sí bá a ti fẹ́ ṣe àárẹ̀ àdánwò rẹ̀ ayé tá a wá yìí ẹnì kan ò ní wá nú ẹ̀ kó wá lóun fẹ́ lo àlàáfíà ń dóun bá ti dáyé àlàáfíà òun náà sì lówó ba ọdún sàárè kò pọ́síbò ọmọ kò tiẹ̀ o àwọn àkókò kan ìtẹ̀lé ò tẹ́lẹ̀ sínú rẹ̀ ó dùn lọ́rẹ̀ ní tara yóò yá pé ah, èmi lóníwà ṣe yìí mú tán àwọn àkókò mi ó dé ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ó sì rọ́kọ́jọ́ kalẹ̀ wọ́n máa bí ọkọ̀ kí ló dé ẹ̀ẹ̀mí ló dé mi ló kàn àdánwò tèmi ní àdánwò sì mọ̀ bá wọn náà àwọn àkọ́kọ̀ kan mọ̀ bẹ ọmọ lónú ayé àlàáfíà yóò sì tó ara rẹ̀ àlàáfíà tó péye ní ara rẹ̀ láti máa rí àwọn àkókò mi ò ti dé tí ó bá ọ nínú ilé ayé níjọ́ tábà máa bá ọ orí àìsàn olóṣù máa wà tọ́ọ̀rí lálàáfíà rẹ̀ àwọn ọ̀nà tí ilé ayé tàbí lórí o nínú ayé tá a wà yìí ọmọ lò nínú ayé ìwà àtàwọn èèyàn kan ẹjọmọjọ́ rẹ̀ ìwà àtàwọn èèyàn kan ọ̀rọ̀ yóò mọ̀ jẹ́ra yín inú ayé ta wà yí náà lọ́rẹ̀ dì mọ́nú ẹrù rẹ̀ o pé àfòmí ó tún tó ìwà àtàwọn tẹ́ ẹjíjọ́ ń ṣe ẹjíkà ìjẹ́ra yín lẹ́yìn tẹ́nu yóò ní nínú ayé ta escape ẹ̀ ọ̀ọ́lé escape ẹ̀

bákẹ́bẹ̀ ń dán ọlọ́run bá sì dé kejì dé sí ọ ilé ọmọ ìyá mi dákun sí mi ẹjọ́ ìyá tó mọ́ rojú ọlọ́run káàkiri o ò tó gẹ́ rojú ọlọ́run kiri mọ́ mọ́ sọ olúwa wa lẹ́nu mọ́ o tó ẹjọ́ rẹ ti pọ̀ ee ọmọ mi ee ọmọ tó lé ee kan ọmọ tó ṣe mí burúkú nìkan ní máa ń wọ́n ni àdánwò nìkan ní máa ń wọ́n ni wàhálà nìkan ni wọ́n inú dùn ara ìwọ́n tó rí tó bá ọlọ́kàn jẹ́ ní àìmọye nǹkan ìdùnnú lọ́wọ́ bá wà yìí ti ṣe fún ọ tí wá ló dé tọ́nà wá para rẹ̀ ẹlòmíì àwọn tí wọ́n ń para wọlé ní àwọn náà ní àwọn nǹkan tó gbà ní àdáwà àfẹ́ tí wọ́n sì pè ní àwọn al-asbab bẹ́ẹ̀ kan láà ń para wa ní àwọn nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ sáwọn náà àwọn nǹkan kan lójú àwọn náà rí làwọn náà fi para wọn àmọ́jọ́mọ́ mùsùlùmí ẹni tó bá rò pé òun ní excuse láti para òun excuse ló jẹ̀lé o torí gbogbo tó bá rò pé ọfẹ́ kó wá nídìí tọrọ náà ọlá kọ́ ọmọ ọlọ́wọ́n ọba rẹ dáadáa ọ̀nà ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n máa ń para wọn gbogbo excuse tó máa ń ní ìṣẹ́yọ kan náà ló da gbogbo ẹ̀rọ ó ní pé ń tó bọ́ lára wọn gangan ó ní alwazi'u ad àbíká pé ní alwazi'u al ẹni jẹ́sìn bá dùn lára dáadáa oníkíní ìmọ̀ ń bẹ lára rẹ̀ tẹ́lifí àlùwájú bí ní bá ń bẹ lára èèyàn níjọ́ tí ìwà pálapàla kan bá dé tó yẹ kéèyàn ó wù ú ẹsẹ̀ mi ni ó sọ fún yàn pé padà ń bẹ̀ òun òsánà wọn àmọ́tọ́ tí ò bá ti sí àlùwájú òdì ní lẹ́yìn mọ́ ẹ̀rí káwọn èèyàn máa para wọn ọlọ́dà kò mọ́ ti wálẹ̀ dá tó máa para rẹ̀ ọlọ́dà ti wálẹ̀ dá tó dá ọ̀dọ̀ ọlọ́wọ́ والصلاة والسلام على رسول الله وآله ومن تبع واتبع إلى يوم يلقاه وبعد أفاو عبد الله بن عمرو ولا نبوى محمد صلى الله عليه وسلم في الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين والغموس ولا نبي كاوان ẹ̀ṣẹ̀ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ńlá ni wọn inú àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì òní ká mọ ìyá aláìgbọ́ tí bàbá aláìgbọ́ ya ìyá ọlọ́gbọ́n sábà bẹ́ẹ̀ sáwọn òbí wa ẹlẹ́ẹ̀kẹta òwà ní kọ́tù náà òní kí yóò mọ community society ní ìta sọ pé ó ti gbalẹ̀ ó ti gbòde ó ti gboko ó ti gbòdò àmọ́ mi ènìyàn alákòsítọ́ mi ènìyàn jẹ́ mi olúwa náà sì sọ pé ọmọ ènìyàn tẹ́rí kúlùkọ̀ hàlúwà ìdààmú wa idha massahu al-khayru manu'a ọmọ ènìyàn nù ọmọ ènìyàn ìmọ̀bẹ́ sọ ọlọ́wọ́ ọba rẹ̀ lẹ́nu ní àbòsítì ìbẹ̀bí ṣe ìjọ tí dáadọ́ ọlọ́wọ́ ọba bá dọ́dọ̀ rẹ̀ yóò ṣe bí ìgbà tó ṣe pé òun lòun mà débẹ̀ òun lòun lọ́pọlọ débẹ̀ lẹ́gbẹ́ tára ìlú míì kan bá tún ẹnu ọwọ́ sí dáadáa rẹ̀ wá èmi náà ti jẹ́ kí n tó rí gbogbo ẹ̀rọ rẹ̀ ṣe tiẹ̀ ẹ̀rọ pọ́ùn ló fọwọ́ ara rẹ̀ kó dáadáa wa sọ yóò wá ṣe bí ìgbà tó ṣe pé orí ọlọ́run ọba kan kò sí tẹ̀lẹ́wọ́ ní ó náà ló fa gbogbo àwọn tó máa ń lọ nípa ara wọn wọ́n wo pé tó ti ṣẹlẹ̀ sáwọn nì òpin àgbákò òpin àdánwò òpin wàhálà ló ti lọ́dọ̀ tàwọn irọ́ sì ni o alápátá ẹ̀ bá dẹ́rù míì tó lóun fẹ́ para rẹ̀ nígbà wọn bá interview ẹlòmíì ẹ̀ yóò nígbà tí gbèsè pọ̀ lọ́rùn gbèsè ìwọ náà lọ́fọ́ ara rẹ̀ jẹ́ gbèsè wọ́n sọ ló wà wá lẹ́nu mọ́ kó tó dípọ̀ jẹ́ gbèsè ó ti lò gbèsè ayé tó ní gbèsè lọ́rùn ẹ dákun já bímọ kókó kan rí kó wá gbé gbèsè wálé ayé èyí ìjọba ó sọ̀rọ̀ mọ́ ìjà bí ọmọ kókó rí kó wá gbé gbèsè wá láti inú ìyá rẹ̀ tí ti ń bọ̀ yóò délé ayé ìdáná kó tó mọ jẹ gbèsè láti lọ́ọ́ lè wo tí mo ń bí gbèsè kálukú mọ́ sábà náwó sí ìdágbára rẹ̀ tó náà lọ lóòótọ́ nǹkan mi ò mọ bẹ àwọn àìsàn kan lè dé àwọn wàhálà kan lè dé tó lè fa gbèsè yàn lọ́rùn abọ́gbọ̀rọ̀ wa táàmọ́ jẹ́ gbèsè ó lè gbé á ìsáré parí lè yìí ná ìsáré lẹ́ta ìjìbẹ̀ ẹ̀rá kan yá mílíkì ní kẹ̀kẹ́ nìkan táwọn yóò ti fọkàn sí kówó kan bẹ tó ń fẹ́ gbá mìkan nígbà tí ò bá rówó nígbà mọ́ pèsè ti dé àdúgbèsè òde káàtọ́ ọ̀bá lẹ́ta ìsinú ilé rẹ̀ ní tọ́jú dìgbà tó bá tó lówó lọ́wọ́ ìjọ jẹ́ gbèsè ọ̀ wá padà ní mọ́tí para rẹ̀ alákòsítọ́ mi ènìyàn yà yóò tó ní kálukú wa náà tá a gbọ́dọ̀ máa ń pin àti ìkẹ́ ara wa látẹ̀rẹ́ nù nǹkan tó bí tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n fi máa ń ṣe irú àwọn ìwà pálapàla yìí ọ̀gá gbogbo ẹ̀ náà ni tẹ́sìn ọlọ́run ọba tí ò bá ti yé èèyàn ẹ̀rẹ́ tẹ́sìn ọlọ́run ọba ò bá ti yé erí burúkú àǹpara ẹni wà láì yóò máa ṣe nu wọn ọlọ́run dákun má jẹ́ ká wa má jẹ́ abá wọn ṣe wẹ̀ má sì jẹ́ kí abara wa níbi ìbò nǹkan bẹ́ẹ̀ ìjọ tí èèyàn bá ti lè ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́run bá gbé báyìí tí àdánwò bá dé báyìí tẹ́yà wá lọ wo ìwòrà rẹ̀ pé á tó ti dé bá mi yìí á èrò kọ́dà àbáyọ wà náà ẹni tí bá ti ń ronú bẹ́ẹ̀ ẹ̀fúnra sí o bẹ́ẹ̀ bá tètè wá bẹ́ẹ̀ ti mú so ó lè padà para rẹ̀ tó bá lọ́la àmọ́ ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé gbogbo àdánwò tó bá fi lè wá láyé yìí yóò lọ́jọ́ kan àwọn onímọ̀ náà máa ń sọ kí ní kan fún dàwọ́ àmúlhàmì wòhà no permanent condition condition tó bá bára rẹ̀ lé máa retí ìdàkejì lọ́la amábòsí kan bẹ táwọn ọmọ ènìyàn máa ń ṣe ń bolúwa bá wa sọ̀rọ̀ ní alukur'an olúwa ní inna ma'al usri yusra fa inna ma'al usri yusra ìjà àbọ̀túmọ̀ rẹ̀ olúwa ní gbogbo ọjọ́ tàbá ti rí ìnira in tí máa ń lọ pẹ̀lú ìnira onálẹ̀dẹ̀ bàbá ti rí ìnira kí ni máa retí jọ̀mọ́ ìtumọ̀ rẹ̀ náà tún wá ní pé ìjọ ọba tún ti rí ìdẹ̀kùn náà dáàbò kí ni ọmọ retí máa retí ìnira o ló jẹ́ pé ẹni tí ó yẹ kó máa dunú jù ó lẹni tó bá bára rẹ̀ nínú wàhálà kan àbí àdánwò kan ẹni tó yẹ kó máa bẹ̀rù jù ó lẹni tó bá bára rẹ̀ nínú ọlá kan àbí nínú orí kan ìdí ni pé tábílẹ́ni tí máa ń bẹ̀rù àdánwò ni kó máa dunú ó ní pé lẹ́yìn ìnira kí ló kàn jẹ̀mọ́ ìdẹ̀kùn ni ó ṣẹ́ni bá bẹ́ẹ̀ nù kan kó máa dunú pé alhamdulillah níjọ́ tí ìbá kúrò nínú eléyìí ibo ní lọ jẹ̀mọ́ inú ìdẹ̀kùn ni ó ẹni tí ń bẹ lórí àìsàn kó a ah, bí lórí condition yìí kí ni ó padà tẹ́lẹ̀ àlàáfíà rẹ̀ kódà ní ẹ̀bá kọjá sálì kìyàmà bọ́ bá ti jẹ́ ẹni àlàáfíà náà àlàáfíà ní ni jama lẹ́yìn ìlera ẹwà rẹ̀ tó yẹ kó gbọ́dọ̀ bọ́ bẹ̀rù jù ó lè ní àti táàmọ́ bẹ lórí àìsàn èmi àti táàmọ́ bẹ lórí pàní láàárọ̀ àmọ́ lọ́sàn-án èmi àti máa ìjọ kan ń bọ̀ tí wọ́n nìkan ní bẹ lórí bẹ́ẹ̀dì tí ò lè dìde fún wa dákọ̀ rẹ ọ̀nà dákọ̀ ìwọ ní bá ọba ti ra kan tó ń di ẹni ọba rí títí ẹ dé èyí lọ́mọ fi ku yẹyẹ èyí tó ṣéun ni ni ń bọ̀ wá bá wọn náà ni tá a fi ẹ dákun irú bẹ́ẹ̀ kí ṣe lájà á padà lórí ìyàwó

àdánwò tó wá fi bí sí ẹ̀yẹ lórí ọlọ́wọ́n ọba tí ó wá gbé báwọn náà níbo là ń lọ ni pé condition tẹ́yìn àti yín bá wá wà ẹ mọ̀jà máa ronú mọ́ permanent condition nìyẹn àwọn tí wọ́n commit suicide lénìí ibi tí wọ́n ti jẹ́ ti ẹ̀rọ jù ni pé ó rò pé condition tóun ti bá ro ohun yẹn òun ò lè kú mbẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ni tó máa ń ronú kódà just common sense ká má ti sọ pé èèyàn gbọ́ ọlọ́wọ́ bá wa yé èèyàn gbọ́ ànábì yìí ẹni bá kàn mọ́ ronú lásán wà á mọ̀ pé inú ayé ta wà yìí à ń lọ à ń ṣe kí ni à ń bọ̀ ni à ń lọ à ń bọ̀ ni gbogbo tí mo kálẹ̀ lẹ́ẹ̀kan ló ṣẹlẹ̀ sí wa àfa kan ló sì sọ̀rọ̀ nìkan òní tàmàníyà tó lè mọ́rì ilà àbújá ẹ̀yà rà tàlẹ́sà ni kó lè mọ́rì ìrírù tàmàníyà ó ní nǹkan mẹ́jọ kan bẹ ọmọ ènìyàn láyé yìí kò sí tàbí ṣùgbọ́n kó mọ̀ nìyàn kò sì sí gbogbo ọmọ ènìyàn tẹ́ bá ti rí láyé nǹkan mẹ́jọ yìí kò lè fò dàrú nígbà máa kà náà nídìí èmi àti yóò jọ sọ pé a lẹ́nu gbà mo dáyé yìí gbogbo ẹtí pété nìyàn lára ẹ̀yin ló kàn fáwọn ẹ̀pẹ́ lẹ́yìn ìgbẹ́ dáyé yìí gbogbo ẹtí pété yìí lára àbá náà láyé tó wá yìí ẹ̀rọ àkùtà ni ò sí ìdùnnú nínú wa kó náwó ẹni ọ̀nà bá rí ìdàkejì ó bá ọ náà ọ̀tún rí bàlújẹ́ náà ta ní èrí bàlújẹ́ nínú wa ọlọ́mọdé rí bàlújẹ́ tó ju iná nínú náà ẹlẹ́kẹta nu tí ó ṣẹlẹ̀ tí ọláyé wa ti ṣe márùn-ún ìwà àtàwọn èèyàn ọmọ ọ̀lẹ̀ tí láwọn ọ̀rẹ́ kan tí ẹ̀jọ́ fẹ́ràn ara yín àti ìyà yín yorùbá náà ti parí ọ̀rọ̀ mẹ́un yorùbá ní ogun ọmọdé ni wọn ò lè ṣeré gbogbo ọdún ẹ̀tùká yóò tẹ̀lẹ̀ sí yín lẹ́yìn tẹ́ lè túká òun at the same time ọ̀tún wá lè wà ní ayé yìí àwọn kan náà lọ́tún padà mọ́ bá ti ìjọ tí wà táwọn èèyàn kan bá jọ ń ṣe ìwà táwọn kan mọ̀ túká ìjọ tí wà kan bá ti túká ìwà táwọn kan sílẹ̀ mọ̀ ṣe ẹjọ́ mọ̀ ṣe papọ̀ ìjọ ayé ta wà yìí ọ̀ọ́lẹ̀ gbé bẹ́ẹ̀ pọ̀ mọ́ ni wà ó sọ̀rọ̀ ní wà yóò sọ̀rọ̀ ní láyé tá a wà yìí ọlù ayé yìí ọ̀rí ìnira ọlù ayé yìí ọ̀rí ìdẹ̀kùn ọlọ́dàkùn jẹ́ ìdẹ̀kùn ní ojú wa bákan náà tó ń bá sókòmọ́ ní wà àfíà àbá aláyé yìí àìsàn ó ọ láwọn àkókò kan wà àfíà àlàáfíà ó sì bá ọ láwọn àkókò kan dákùn kí lọ wá ń para rẹ sí èwo ló bá ee gbèsè mo jẹ nínú mi bí ń bàjẹ́ ọtí owó tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ kínú rẹ̀ ń dùn ṣebóluwa tó sí eléyìí fún ọlọ́ṣẹ́ yìí náà ohun tó gbélé yìí wá tó gbé dáadáa ìgbádùn rẹ tó gbà kúrò lọ́wọ́ rẹ tó sọ di ìbànújẹ́ mà pọ́tún lè gba ìbànújẹ́ náà kúrò lọ́wọ́ rẹ kó sọ di ìdùnnú ìlò ara rẹ sí ṣẹ́rí ló pin ìgbà tí ẹ̀mí ìbá ti bẹ̀ lọ́rùn wa èdè tí wà o ẹni tí tiẹ̀ ti tán tá a máa ń já kàn múná lórí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá ti wọnú sàárè kódà ẹni tí ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn pàláì dáadáa sì lè jẹ́ ọlọ́mọ́sá jẹ́ kí dáadáa kó jẹ́ tèmi àti abẹ́rí burúkú tí ń bẹ́ ń bí àǹfààrà ẹni áà ah, ọ̀lá yóò kọjá bẹ́ẹ̀ wọ́n pẹ̀ nìkan ní àtúnfẹ́yì ìdènà àmà ẹni yíwá ṣe ìjírà lọ ìbá nẹ́bì nílò mọ̀dínà nígbà òde mọ̀dínà àìsàn ẹmọ orí yẹn bá lọ tán mo ti sira rẹ̀ méjì nù ó sira rẹ̀ méjì nù bá bẹ́jẹ́ gbogbo báyìí bí mo ti kọjá sí alìkìyàmà nígbà kọjá sí alìkìyàmà tòfẹ́ ìlú ibìnà amúrì yìí wá ní òun padà wá sùn tó ìgbó wá sùn ó wá rọ́kùnrin tá a wí ní lójú àlá ó wá rí pé bóun ti ìmúra rẹ̀ dá ojú rẹ̀ sojú lọ ojú rẹ̀ tutù àwọ̀ rẹ̀ jọ̀lọ̀ yẹ àá ah, ah. inú gbádùn mọ̀ lọ́wọ́ ó ní àmọ́ nǹkan tó wá di pé bí ogbó ara rẹ̀ ti dá tó tó wá pé wọ́n ti ọwọ́ rẹ̀ báyìí ìgbà de nǹkan bẹ́ẹ̀ náà ni ọwọ́ rẹ̀ ti wá rí. Ah, ó náà wá sọ sọ náà nígbà tí wàá padà para láyé òun kí olúwa padà wá ṣe fún fàkàn ó ní à nítorí wàá padà ṣe fún mi ni pé lè ọlá pé mo ṣe ìjírá wá lọ́dọ̀ àdínábí tèmi náà kó mọ́ká wà mọ̀dí náà ọlọ́run fún ní gbogbo ẹ̀ṣẹ̀ méjì ní. rọ́bàrà ni ibi ìjírá ti ilá nàbí sallallahu alayhi wa sallam bí mo ṣe ìjírá wá lọ́dọ̀ àdínábí olúwa foríṣì ní. fakọ́n onítọ̀ mo bọ́ dúpẹ́ o àmọ́ ìmáàlì àrọ́ ọ̀kà mo rí tó fi bo ọwọ́ rẹ méjèèjì tó wá ṣe ní ìmẹ̀tukuru tí ó sì ọba tí ó ní kí lálì ó nígbà mo rí bẹ́ẹ̀ mo kàn gbọ́ gbóná nǹkan tí wọ́n sọ fún mi náà ni wọ́n ní lánúṣlẹ̀hà lánúṣlẹ̀hà mí ń ka mọ́ àbùsàdùsà ń tọ́ fọwọ́ ara rẹ̀ bàjẹ́ àwọn onímọ̀ tún sí torí pé fún ara rẹ̀ lọ gẹ́ra rẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ fi bẹ́ẹ̀ nígbà ọwọ́ tó fi géra rẹ̀ tó fi para rẹ̀ jọ sí kò ní rọ́nà lọ́wọ́jú ọlọ́run bóò láti wá ti báyìí ó bá gbọ́dọ̀ àdínẹ́bùwà Muhammad lọ ààyè ànábì mo ọkùnrin kan bẹ̀ ní àti ìlànà ṣe ìjìra àmú rẹ̀ lọ́wọ́ para rẹ̀ ilé ó ṣe báyìí àìsàn tó máa ń múyàn ló mú wa òun ò wá ṣe sùúrù mọ́ ló gbogbo nǹkan ló dá lára rẹ̀ awọ rẹ̀ jọ̀lọ̀ àmọ́wọ̀ rẹ̀ méjèèjì kò dọ́gbọ́n dé ní nǹkan anabi ló yé mi anabi wa ni allahumma waliyadayhi faghfir allahumma waliyadayhi faghfir allahumma waliyadayhi faghfir ní olúwa mi ọwọ́ rẹ̀ méjèèjì náà forí jọ̀wọ́ rẹ̀ méjèèjì náà tọba ilé ti forí jì tọjọ́ sí gbogbo ara tó kó mọ́ jọ̀lọ̀ ọwọ́ rẹ̀ náà

táwọn yóò tún sọ̀rọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan òun náà bá lọ rí kíra ẹ̀ bọ́ kọ́nà kan ó ti wora rẹ̀ náà nù ah níbi ó ti wora rẹ̀ níjọra ẹni lójú bá mú èmi èmi náà wá sá lọ́gbẹ́ èmi mo wá rí báyìí ó bá mú ìdí sọ́ọ̀dì rẹ̀ ó ti fi gún lẹ́nu sóńsóń ó wá mú bí ihò ẹ́ ìwà àyàbá yìí ó wá mọ̀ọ́mọ̀ dá débi sóńsó ìdà orí fọ́ọ̀sì tẹ̀ra rẹ̀ mọ́bẹ̀ ìyóò ẹ̀yìn ìlódì kejì ó kà àyà ní Yorùbá pé ayọ̀ ó kà rẹ̀ bí ìjà omi ti jáde ó bá kọjá sí àbíkìyàmọ̀ ọkùnrin ní ọ́ òdòdó lọ́ra dábì o tó yà sọ sílẹ̀ ní pé gbogbo ẹni bá o in tó lò fi para rẹ̀ láyé òun náà là á kírètì fún ọgbà jahannama yóò máa fi para rẹ̀ àmọ́ kò ní ẹni bá jẹ májèlé tó fi para rẹ̀ láyé a kìí ti májèlé jahannama fún yóò máa gbé májèlé jẹ nínú jahannama àmọ́ la yamutu fiha kò ní sẹ̀mí kò ní kúrò tó àmọ́ kò ní fi àlàáfíà kò ní fi lo ilé ayé rẹ̀ ọlọ́dà kan jà sọ ìlú gbogbo ẹni tí bá máa ronú pípé ikú ló kàn lọ́rùn ẹ sọ fún pé òun ní ròdà náà solúsàn wo wà ní oníjà máa ronú pé a fẹ́ para wa akọ́kọ́ ní kí gbogbo wa gbọ́dọ̀ ọpọlọ rẹ̀ mọ̀ tọ́ọ̀fì gbọ́dọ̀ para rẹ̀ yọmọ ìyá rẹ̀ níjọ́ tí àdánwò bá ga lójú ẹ̀kọ́ rẹ̀ náà ló mú kú inú tó gbọ́dọ̀ ọkọ́ mọ̀ ni pé ìwọ kọ́ nira rẹ̀ o ẹ dákun tá ní gbogbo wa jọ̀mọ́ kọ́kọ́ mọ̀ pé ara tó wu olúwa wa olófiọ́lá ara tó wu olúwa wa olófiọ́lá bí wọ́n ṣe ní àǹfààní kọ bọ́sẹ̀kùlé rẹ̀ tọ́ jẹ tán tán inú yóò tún mọ̀ dùn pé adìẹ mo jẹ ní ọ̀sán yìí sọ pé ìwọ òríra rẹ pọ̀ ṣèkà fún adìẹ bí wọ́n bá ti rí bẹ́ẹ̀ tó ẹ pé inú lè bí ọkọ mú adìẹ kúrò láti ẹwọ ọlọ́jà wáyà ni kọ́sì lọ́ọ̀rẹ́ ta sọ́nà sango ọ̀tà àbọ̀lọ́ọ̀rẹ́ bú wọn àbúrò yá rẹ̀ kan lọ́nà Ìlọrin kan ní a gbé adìẹ òní òní ọ̀sán kó banú jẹ́ pé wọ́n ti wá gbé wà lọ́rin sọ pé ọ̀rọ̀ ni èmi mìíràn mo ní ọ̀ bó bá wù mí mo fi ẹ́ náà sì bá wá ó ti tún wù mí mo tún gbé ọ lọ sí bólúwa wá bá di ẹrù àdánwò wọ náà ó wù ní òru mọ̀pára tó bá wu ẹni ó ní nǹkan ní máa ń fi nǹkan dà o má yàrí mẹ́ni ó ní nǹkan lọ́wọ́ o má yàrí mẹ́ni ó ní nǹkan lọ́wọ́ ta lédè ó ní nǹkan jẹ̀mọ́ Allah subhanahu wa ta'ala so kálọ̀ rí pẹ̀ sí alámọ̀rí wa oluwa wa yìí ti wá kádàrá rẹ̀ nísìnyí ọlọ́run ìdásánmọ́ kì í dálẹ̀ kì í dá dáhùn wa àwa èèyàn tí ó dá ó ti wá o ádámọ̀ ni ó jẹ́ ẹni yìí o ìyọ obìnrin látara rẹ̀ ẹni yìí inú ni ó mọ̀ gbé ìlú wà fìyàwó rẹ̀ kán mọ́ jèso ìwà ní kán mọ́ jẹ́ àmọ́ yóò padà jẹ́ tó bá wá jẹ́ je ní wọn lọlé ayé ọlọ́wọ́ tó mú alẹ́ ẹ̀kọ́ kan nínú ọmọ tí wọ́n bí ọmọ kan mọ̀ wà ń bẹ̀ abdul hakimi abdulrahim ni wọ́n mọ̀ pé ó mọ̀ bí kútúrí kó kọ rẹ̀ ọdún báyìí ni wọ́n bí oṣù lo sẹ́kọ́ǹdì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọlọ́run ti kọ gbogbo ẹ̀ pátá dákùn tí òun lọ gá gbogbo wa ẹlẹ́ẹ̀kejì nínú ìpalẹ̀mọ́ oníkálukú wa fọ́ọ̀ fún gbọdọ̀ ronú àti para rẹ̀ tó bá ti gbà pé olúwalẹ̀jú ni ọ́ mà pé àti ìnira tó lè kọ́ àti dáadáa tó lè kọ́ ọwọ́ rẹ̀ lúwa láti máa lè ti ìnira kọ́ ọ́ adẹ́gbà Muhammad sọ fún wa yìí pé ìṣfàdìláha yàfàdà ìṣfàdìláha tẹ̀jídùhù tòjá ìwọ máa sófin ìwọ ọlọ́run ọlọ́run ọbọ̀ máa protect ìwọ náà ìwọ dúró ti olùwà ti dáa mọ́ lórí ayé kò sì máa retí èrè látọ̀dọ̀ lọ́wọ́ bá rẹ̀ bákan náà níjọ tí àdánwò bá ti ń bọ̀ nínú nǹkan tó mi ènìyàn mọ̀ tó gbọ̀rọ̀ wọ̀ kí n ronú ó ní pé ahsini dhanna billah lórí tó bá bá ọ márùn aburú olùwà fẹ́ ṣe fún ọ dábàá tó dáa sọ́lọ̀ níjọ ọba ti rán rí àdánwò kan máa rò pé ẹ́ eh, olùwà tó ń gbé kí ní ìgbà mi ó fẹ́ fi dáadáa kan ó fẹ́ fi lé mi lọ́wọ́ ni kí ló fà á anáti ibi ìmáàlì kìí ó là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìdọ̀ mo lè jàzá ìmọ̀ ìdọ̀ mi bàlá ṣe rí èrè ńlá tí gbogbo àmọ́ ń wà tí ẹ bá bèèrè ní ti pé ẹ ń fẹ́ kọ́ lébó náwó ògbó àlá náà ẹ ń fẹ́ kọ́ lé alájà mẹ́jọ kó náà ògbó àlá mọ̀ náà lórí ìmọ̀mù mẹ́jọ ní kéré eléyìí tó lè bí di mẹ́wàá ọ̀bẹ̀ kí wọ́n ti ń tàn mọ́ orí jàzá máa ìdọ̀ mi ẹni bá ti ń wẹ̀sán ńlá tó ń wo orí ńlá mọ́ máa retí àdánwò láwọ̀ èdè àti yóò mẹ́tọ́rọ àlìjẹ́nà àmọ̀ pariwo fìdáúzà fìdáúzà fìdáúzà karamba ní ọwọ́ ara rẹ̀ ọ̀nà sí fìdáúzà tó ń tọrọ ohun tọrọ àwọn àdánwò kan tí ó mọ̀ bá ọ̀yà yé nù torí bẹ́sẹ̀ ńlá lọ bèèrè nígbà ni tóbìnrin bá jọ́ kóbìnrin tó jọ rẹ̀ lójú gbà ní A mọ̀ pé òun olúwa wa náà wà ní láyé ní mọ́tàlù àlà àpọ̀jù olúwa wa ga dúrà ìlọ àwọn àlìjánà ní tóbi wájú ọlọ́run náà àlìjánà ti jẹ́ pọ́lọ́wọ́ ọba òjẹ́ nìkan lẹ́tọ̀ọ́ sí àfẹ́yìn ó fẹ́ sọ́ra yìí tẹ́lẹ̀ àjẹ́ kàńtà pẹ̀lẹ́ yìí ọyé yìí yẹpẹrẹ wájú ọlọ́run lọ́lọ́run wa ò jẹ́ káyé kún lẹ́tẹ̀ẹ́ pé àtẹni tó ṣe tọ́lọ́run àtẹni tí ò ṣe tiẹ̀ gbogbo wa ní ń gbé ní abáríjẹ́ náà ló tóbi lọ́dọ̀ rẹ̀ ni ò ṣe ṣe fún ẹlòmíì àfẹni tí ó gbàgbọ́ bó ṣe wá jọ lójú yóò kó àdánwò bá ọkọ̀ tó gbélé ọ̀rọ̀ àbẹ́ni tó wá wà inna Allaha idha ahabba qawman ibtalahum olóòlò ìṣesí ọlọ́ọ̀ wá ní pé ìjọ bá ti àwọn ni ó máa fi fìfẹ́ hàn olúwa tí ó bá rí tí ó máa ti àdánwò tí mi ọya kọ́mọ̀ ni yóò bá ẹ̀mú lórí àdúrà tẹ́ mọ̀ ṣe ni ọlọ́run dákun mẹ́jọ àfọwọ́ ara wa gbọ́ mọ́ sí i olórí àdúrà ni àdúrà ńlá ni ilẹ̀ yóò bá ń jọ abárẹ́ ni tó gbọ́ mọ́ sí bí ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta á sì mọ́ sunkún lẹ́yìn anábì bí méje ó fọwọ́ ọmọ lọlé ọkọ ìní ọmọ tí ò sí dàgbà mọ́nà ti gbà lọ́wọ́ alábìnrin tó lu abáwá gbèrè ẹni bá wájú ọlọ́sí bọ́lọ̀ ti ṣe sáláhùn rídọ̀ oní òsì mọ̀rí ọ̀nà ọlọ́run wọ́n máa ń sáfẹ́ ẹni tẹ́ nígbà olúwa gbèrè tó wá ń fapá jánú olúwa ni wọ́n ń fapá jánú fàlàhùn sọ́ọ̀tù ìfapá jánú lọ́wọ́ ti mọ̀ jẹ́ tiẹ̀ náà ọlọ́dà kò mọ̀jà kọjá àdánwò ilé ọmọ ìyá mi mọ̀ para rẹ̀ gbogbo tó bá bá ọdọ̀ ta ló ti wá dẹ̀ máa ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ṣẹwárí bàbá ti lè ṣe sùúrù lórí ẹ̀ ká máa rí sí ọ̀nà àbáyọ látọ̀dọ̀ olú àwọn àdùn torí àkókò wa abẹ́lúwa ìmọ̀lẹ̀ lẹ́yìn wa kọ́ra bìí wáyé lẹ́yìn wa kọ́lẹ̀ ayé jíjà ni wàyí yá kọ́mọ̀ ẹ̀yìn máa náà fi àn ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوم الى صلاتكم يرحمكم الله